ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وبارك على محمد وعلى اهله واصحابه ومن والاه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 adúpẹ́ fún ọlọ́run ọba tí ọpẹ́ tó sí ọba tí ọpẹ́ yẹ bá gbogbo àbáláyé agbẹ́tòmí fún ọlọ́run a sì yìí ó ṣe lẹ́tọ̀ láti yìí a jẹ́rìí pé onìkan ni ọmọ títí ìjọsìn tọ́ sí tí ó tọ́ sẹ́lẹ̀ bí àfihàn nìkan a pé adẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹrù ọlọ́wọ̀n bá ní oníṣẹ́ ọlọ́run ni a ń bẹ lọ́wọ́n pa ṣe àlékún kẹ́ àti àlékún igẹ̀ fún oṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àwọn aládàlá sàhábà dábí àti gbogbo ẹni tó bá tẹ̀lé àlàkà dábà Muhammad sallallahu alaihi wasallam fún ìjọ ẹ̀sán tẹ̀síìrì suratul Kahf tí àwọn apá láti bí oṣù díẹ̀ sẹ́yìn áyà tí adé áyà 82 àyà 82 ibi tí ọlọ́ọ̀bà ìgbà láti ó ti parí ọ̀rọ̀ lórí òjíṣẹ́ rẹ̀ Ànábì Mùsá àti ẹrú rẹ̀ fọ́nírù ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin wọn ọlọ́ọ̀bà ìgbà láwọn fẹ́ bọ́ sí ọ̀rọ̀ míì ọ̀rọ̀ lórúkọ̀ 9 ayà ìtìtù ni wọ́n lára bá dé ní ìjẹjọ àkí a tó tẹ̀síwájú àpọ̀ọ̀ká ayà ìtìtù ìyẹ̀lẹ́wà أعوذ بالله من الشيطان الرجيم ويسألونك ní ọgọ́rùn ọlọ́run fún wa ní ìrò ó ń sọpá nípa Muhammad sallallahu alaihi wasallam ipò wọ̀yẹ̀ sàlúnà wọ́n bọ̀ wá bí wà ní Muhammad sallallahu alaihi wasallam a ń zilkọ̀ nẹ́yìn nípa zilkọ̀ nẹ́yìn zilkọ̀ nẹ́yìn anábìsọ̀ fún wọn pé sa'addu alaykum min dhikra ń sọ nípa rẹ̀ fún yín in tí ẹ lè ṣàríwòye nípa rẹ̀ àti tó ṣe láǹfààní àti abáwọ àyà yìí àyà ìtìtìrì ọlọ́wọ̀n bá lè kí ọlá ó tún fẹ́ mẹ́nu lé ìtàn mi nínú àwọn ìtàn tọ́lọ̀wọ̀n bá lè kí ọlá ń sọ fún wa ó wà lára àwọn súwárì àtọ́nà ọba nìkanlá fi sọ àwọn ìtàn tó yẹ pé àwọn ìtàn yìí yàtọ̀ sí pọ́nà ọba nìkanlá mẹ́nu lé àwọn ànábí ọlọ́run kọ̀ọ̀kan láwọn súwárì kọ̀ọ̀kan tó sọ̀kan wọn ní ṣókí ṣókí ṣókí sọ́tún ká pà lára àwọn súwárì tọ́nà ọba nìkanlá ti jẹ́ kí àwọn ìtàn kọ̀ọ̀kan kó gùn díẹ̀díẹ̀ ọlọ́run ọba nìkanlá ó sì wà nínú ìṣesí rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ láti máa sọ àwọn ìtàn fún wa láti bá lè ráyè kọ́gbọ́n àti àríwòye àti iṣẹ́ àǹfààní níbi àwọn ìtàn yìí ọlọ́ọ̀bá nìkan ló fẹ́ ká kọ́ àwọn ẹ̀kọ́ mi lára zulkornain òun lọ́lọ́ọ̀bá nìkan mú ọ̀rọ̀ lé ọ̀rọ̀ àmọ́ o kí a tó mẹ́nubọ̀ ọ̀rọ̀ tó kọ̀ lẹ́yìn ó ṣe pàtàkì fún wa láti ṣe àtúngbé àbí àtúnyẹ̀wò àwọn ẹ̀kọ́ táàrí kọ́ níbi ìtàntọ́lọ́ ọba àríkọ́ látẹ̀tẹ̀ parí rẹ̀ fún wa tán nítorí pé ìtàn lásán kọ́ la fẹ́ jẹ bí kò bá ṣe rígbọ́rọ̀ tí ń bẹ níbi ìtàn àtàwọn ẹ̀kọ́ tá a fẹ́ rí kọ́ níbi ìtàn tá a bá wá mú tàn tá a mẹ́kọ̀ọ́ tí ń bẹ níbi ìtàn a jẹ́ pé ráyọ̀ ọlọ́run tọ́lọ́run 60 àyà ọgọ́ta lọ́lọ́run bá nígbà láti bẹ̀rẹ̀ ìtàn ó gbé e pẹ̀lú òun àti ọmọ kéhù rẹ̀ yúṣà ayébẹ̀kọ́ ni nígbà tó di àyà 65 ni wọ́n ti rí ẹ̀rù ọlọ́run kọ́dírù ọlọ́run fi ọ̀rọ̀ nípa yúṣà rúlẹ̀ ó gbé ọ̀rọ̀ annabi musa àti kọ́dírù látàyà 66 àìbẹ̀ẹ̀kọ́ ó wá bá dé àyà ìtùtù ṣẹ́rí láàrin àyà yìí how many verses No, how many mathematics 22 verses àwọn ẹ̀kọ́ pọ̀ mẹ́ tí a wá ní ká mọ́ ká lé ní méjì yóò tó 20 àkókò jù bẹ́ẹ̀ lọ ó ti ẹ̀jù bẹ́ẹ̀ lọ ni

àmọ́ tàbá ní ká tàbá kó papọ̀ ní ìsìnkú tí sí láìfì ayébẹ̀kọ́ ni bóyá ẹntọ́nà ọba ìtọ́lá wá fẹ́ ṣàánú wa àárí púpọ̀ lójijì yóò sì lè wúlò fún wa nítorí pé ó ṣe é ṣe kọ́jẹ́ pé bàbá ti sọ ọ̀kan tó sọ méjì mi tó sọ ọ̀kan tó sọ mẹ́ta mi ó ti nù fẹ́lò mi lára nǹkan àkọ́kọ́ tó ṣe pàtàkì fún wa òun ni pé ọmọ èdè ènìyàn ó yẹ kó mọ̀ pé tọ́lọ̀ ọba nígbàlábá fún òun ní nǹkan kan tó jó orí tó sì mọ́ lóore tòótọ́ yìí ò sọ tọ́lọ̀ ọba nígbàlábá wá fún ẹlòmí nínú onírú oore tọ́lọ̀ fún òun kò túmọ̀ sí pọ́lọ̀ ọba nígbàlábá lòlùfẹ́ lómi lóore míì tọ́lọ̀ fún òun náà ayébẹ̀ ẹ̀kọ́ ni àárí kọ́ nínú tàn yìí mo rò pé arántí padà nígbàtí àwọn ọmọ Ísírẹ́lì bèèrè lọ́wọ́ ànábì Musa wípé ta ló nímọ̀ jù lórílẹ̀ ànábì Musa nínú tọ́lọ̀ ọba àrífẹ́lá fún òun náà ní gbáwà yìí lórílẹ̀ olóhun ni ọlọ́ni ọlọ́sọ́dọ̀ ẹ̀rù mi kan alam mink tó nímọ̀ jù ọlọ́ wọ́n ti sí ọ̀pọ̀lọpàá láyé lórí yìí bákan náà nínú àwọn kan tí a tún kọ́ ẹlẹ́kejì nínú ìtàn yìí òun ni kéyẹ̀ ní azmù fún ìmọ̀ kéyẹ̀ sì jẹ́rì tí ma ń jẹ̀ràn mọ̀ pàápàá jùlọ nípa tí yẹn bá rí pé ẹlọ́gbọ́já kan tún nímọ̀ bí kan arílẹ̀ ìkọ́látà nàbí Musa alayhi salatu nígbà tọ́lọ́wọ̀n bá nìkan lásọ fún wípẹ́ nìkan tó nímọ̀ jù lọ ń jẹ́ ẹ̀ràn bóòlù ṣe dé ọ̀dọ̀ ẹni o láti rí ìmọ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ alẹ́pẹ́ ẹni tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ látara ayà yìí ó yẹ kó ti ní azmù fún ìmọ̀ bákan náà lára nǹkan ta fún ríkọ́ nínú ìtàn yìí òun ni kéèyàn lázàmà olùmọ̀ kéèyàn ma bẹ pẹ̀lú àwọn onímímọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà nítorí bẹ pẹ̀lú onímímọ̀ iye yóò máa ṣàǹfàní tó pọ̀ asọ́fún wa nípatá sọ nípa yúṣà òfún wa wípé torí kó lázámà ànẹ́rì Musa ọlọ́wọ̀n bá alẹ́kẹ́ láti gbé orúkọ rẹ̀ jáde fún wa bó ti ẹ̀jẹ́ pé ọlọ́wọ̀n bá alẹ́kẹ́ ọlọ́wọ̀n sọ́kàn wípé yúṣà òní àmọ́ àwọn afọ́ onímọ̀ náà sọ pé yúṣà òní Albarika ilé lázàmà tó lázàmà nábì Musa òun ló jẹ ayébẹ̀kọ́ ni adẹ́gbẹ̀ ìmọ̀ ọbẹ̀ pẹ̀lú onímímọ̀ àǹfààní bẹ̀m̀bẹ̀ lọ́pọ̀lọpọ̀ bákanáà lára tàbí lẹ́kọ̀ọ́ nínú tàyí wọ́n ní iṣẹ́ ìrìn àjò láti wá ìmọ̀ iṣẹ́ ìrìn àjò láti láti wá ìmọ̀ eléyìí ìlànà àwọn sáràf ni àwọn ẹni ìṣáájú láwọn ẹni rẹ̀ tọ́tẹ̀ lánàá tànàbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n máa ń ṣe ìrìn àjò láti wá mímọ̀ ni ìwá ṣe ìrìn àjò láti wá mímọ̀ yìí ó kún sọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ látọ̀dọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ abẹ́ tí ò ẹni tó ní mímọ̀ kan àbítọ́lọ́wọ́ bá àrígára fún ní oore ìmọ̀kan kóun náà ṣèrìn àjò lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ míì láti fi ìmọ̀jọ ìmọ̀ láti mú omi ìmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ bíi tiẹ̀ náà kó bá lè ṣàǹfààní sí ìmọ̀ tiẹ̀ náà tóun náà ní nítorí pé àwọn Yorùbá wọ́n ní ẹtí ò bá gbé oko bàbá ẹlòmíì yóò ní kò tó kó bàbá òun nígbà tó lùmọ̀ kan bá bẹ́ẹ̀bì kan tọ́lọ̀ ọba àlékí ọlá ṣàánú rẹ̀ pẹ̀lú ìmọ̀ bí a ní fánìlò kan nínú àwọn fòlóòdù tó ní ah, ọba alhamdulillah ọlọ́ọ̀bà àlékí ọlá fìmọ̀ ìṣàánú mi tó bá dókò sójú kan tí ò tún rìn lọ sórílẹ̀ kó tún kóńkónà tó tọ àwọn olùmọ̀mí lọ kó sí àwọn olùmọ̀mí láǹfààní ìmọ̀ tọ́lọ̀ ọba àlékí ọlá fún un kóhun náà ṣàǹfààní mọ̀látara tọ́nà ọba àdìgbẹ́lá fẹ́ lómi tó mú tó tí ò fóhun náà ẹwà nẹ́bí Musa alẹ́ sọ́lọ́tọ̀ sọ́lá ọlọ́run ọba àdìgbẹ́ tọ́nà ọba àdìgbẹ́lá fi ṣàánú rẹ̀ ìmọ̀ ṣẹ̀rí àní òun ní mọ̀ pé ilé ìtọ́ ilé yòótọ́ ìdájọ́ tẹ́lé ilé ìdájọ́ tẹ́lé ilé ẹni tó bá pààyàn ìdájọ́ rẹ̀ ni àbí ẹni tó bá bà nǹkan ní nǹkan jẹ́ ìdájọ́ àmọ́lọ́bà àríkọlá fún ànábì ọlọ́run fún kọ́dírù mú yọ ànábì bẹ̀kó slip of tongue nínú ayé ọlọ́run àríkọlá fún kọ́dírù ní ìmọ̀ in tó pamọ́ ìtọ́lọ́run àríkọlá fún ànábì Musa nù tó ń ti mọ̀ tí ń bẹ lára Musa tó ń tàpẹ́lẹ̀ ọlọ́run tí ń bẹ lára ànábì Musa tó ń tẹ̀ṣà tọ́lọ̀ bá rí kọ́lá ṣà nílì musa lẹ́ṣà tọ́lọ̀ ní ọgbìlẹ́mì ṣẹ̀tọ́rọ̀jì kọ́lá ya musa inni istafaituka ala nas bí risalati wà bí kalami ẹgbẹ́ kọ́ ni kọ́lọ̀ bá rí kọ́lá báyàn sọ̀rọ̀ direct láì ní òmùfọ̀ láì lẹ́ni tí ń gbé wá subhanallah ọlọ́ni ẹ̀ṣà ni mo fi ṣàwà nẹ́bí musa lẹ́ṣà tó ń tẹ̀ṣẹ́ ọlọ́tọ́lọ̀ náà bákan náà nínú àwọn kátà tó ní mú nínú ẹ̀kọ́ nínú tẹ̀yìn atúnkẹ́kọ̀ọ́ ìbáṣepọ̀ ìbáṣepọ̀ ẹlẹ́kọ̀ọ́ tó gbọ́dọ̀ wà láàrin ọmọ akẹ́kọ̀ọ́ àtolùkọ́ tó fẹ́ kọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀dọ́wà fẹ́ kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ ní àwọn àdáà tó gbọ́dọ̀ ti mọ̀ tí ó jẹ kó rí ìmọ̀kọ́ lọ́dọ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ṣàrántí bàtán sọ ń pa nábì Musa fún wa nígbà tí ó àpúróṣì àfá rẹ̀ ó àpúróṣì ẹ̀ lọ́nà ẹlẹ́kọ̀ọ́ tòun tí bí ọlọ́ọ̀bá ní kọ́lá ṣe pà nábì Musa lé tó kò ríra rẹ̀ rí àgbẹ́bí ọlọ́ nígbà tó fẹ́ dájú kọ́kọ́ dé kó fẹ́ kẹ́kọ̀ọ́ mọ̀ lọ́dọ̀ rẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ ni bákanáà ẹ̀kọ́ yìí ó tún wá kúrò lọ́dọ̀ ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ ó tún lọ sọ́dọ̀ ẹni tá fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ subhanallah nítorí pé islam kò ń ṣe islam tó fẹ́ kẹ́nìkan máa mẹ́nìkan sí bó ti yẹ kọ́ máa kẹ́kọ̀ọ́ kóun lẹ́kọ̀ọ́ tẹ́ tó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ẹni tó kò sí gbọ́dọ̀ pé lóhùn yẹpẹrẹ kó má fi kó má kó má má bá lò níbàálò ẹni tí ò jámọ̀ nǹkan kan àbí nítorí kó ti wá kẹ́kẹ́ lọ́dọ̀ rẹ̀ òun náà lè ní kíní kan lára tó lóore tó náà lè jàǹfààní lọ́dọ̀ rẹ̀ ṣàrántí wípé pàtọ́lọ́wọ́ bá lè kọ́lá fún ara rẹ̀ gan tí ó àdírẹ́sì yíó ṣàwọ́ lò nífàtà òlówí kò sọ pé lè kọ́dìmì yìí ayébẹ̀ kọ́dì tó ń ti pé kádìmà nẹ́bì musari ọmọ ọ̀dà nẹ́bì musari ayébẹ̀ kọ́dì ilé ah, ìjẹ́ kò fún wa bákanáà lára ta fún rípọ́ nínú ìtàrí òun ni pé tó bá fẹ́ kọ́ ìmọ̀ yóò ṣe sùúrù ó sì gbọ́dọ̀ láparadà púpọ̀ nítorí gbogbo ẹni tí ó bá ti lè ṣe sùúrù lọ́dọ̀ olùmọ̀ kó ṣe sùúrù níbi aburú tó bá rí látàrí olùmọ̀ àbí kó ṣe sùúrù níbi kùdìẹ̀kùdìẹ̀ tí bá ń bẹ láàrin olùmọ̀ rẹ̀ dẹ̀ tó bá wó le tí ó bá lè le sùúrù suru ba le farada ní tí ò tẹ́ lọ́rùn níbi fẹ́ tẹ ó lè kú pẹ̀lú àìmọ̀kan rẹ̀ náà ó lè máa bá àìmọ̀kan rẹ̀ lọ in tó fà tọ́pọ̀lọpọ̀ wa lẹ́nu táìmọ̀kan wọ́n sì fẹ́ fi wá lẹ́nu táàrò fẹ́ fi àìmọ̀kan wá lẹ̀ àbí àìmọ̀kan wọ́n fẹ́ fi wá lẹ̀ àwọn fẹ́ fi àìmọ̀kan lẹ̀ nítorí pé àfẹ́ ṣe sùúrù pẹ̀lú àwọn olùmọ̀ wa àti fẹ́ ṣe sùúrù pẹ̀lú àwọn olùkọ́ wa tó ń kọ́ wa lẹ́kọ́ alápájá ah, sáàlùsúnà láwọn ẹni subhanallah gbogbo wọn náà wọ́n kí sáàlùsúnà wọ́n gbọ́lẹ̀ mọ́ súnà náà láwọn nǹkan mí takúríkọ́ níbi ìtàn òun ni pé àwọn àtàwọn ẹni tí wọ́n rìn wọn àwọn olè fara mọ́ kún wọ́n rí nǹkan bàjẹ́ o kan wá dákẹ́ àwọn olè fara mọ́ láíláí wọ́n lè ní sùúrù rẹ̀ kò pọ́síbù àwọn lọ́fà tí kọ́lẹ̀dù fi sọ fún ànábì Musa pé innaka lan tastati'a ma'iya sọ̀bọ̀ ó lè ṣe sùúrù ẹ̀ láíláí nǹkan tó takó ṣẹ̀rí àtẹ̀lẹ̀ mí mọ̀ sí o sì ní ní fi ẹ̀bùn tọ́lọ̀ ọba lékè ọlá fáwọn ànábì Ọlọ́run àtàwọn ẹni ẹni pé àwọn olè ṣe sùúrù lórí kán rí nǹkan tó takò sẹ̀rí à wọ́n wà dákẹ́ láìláì wọ́n ní dákẹ́ o wọ́n ní dákẹ́ adẹ́pẹ́ tó bá fẹ́ rí lánàá àwọn ànábì ọlọ́run ànábì sọ́lọ́lọ́ sọ́lọ́tún júwé bá sí gbọ́dọ̀ jẹ́ fún wa mọ́rọ̀ àmìkù mú kàrọ̀ fàlìyọ̀gá yírùrú tí ẹ bá ti rá burú kó kọ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ tí kí ni kó fi ẹnu rẹ̀ kọ́ tí ó bá lágbára kọ́ tó fi ọkàn kọ́ ọkàn lẹ̀ adábìlú sọ́bẹ̀ sallallahu alaihi wasallam ìfọkànkọ́ òun ṣe kíni òun lẹ̀ àmọ́ gbogbo bá ti lè rò kó ma mùsùlùmí tó lẹ́yìn lára àwọn ànábì ọlọ́run àti lára àwọn ẹni rẹ̀ kò gbọdọ̀ rábúrú dákẹ́ nítorí pé ìrábúrú dákẹ́ ìrábúrú kájú òun ló bá òjò ìjẹ́jú ìrábúrú kájú ìran burú dákẹ́ òun ló bá òjò ẹ̀jẹ̀ jù kò sẹ́ni tó fẹ́ kọ́ bàjẹ́ fáwọn èèyàn mọ́ àwùjọ ìwà bàjẹ́ débi pé ẹni tó bá rùn fẹ́ kọ ìbàjẹ́ fáwọn èèyàn àwọn èèyàn tún wá rùn gan lára burú wọ́n ni ó ti lé jù náà ó ti burú jù wọ́n ló ti burú jù tẹ́lẹ̀ká bá wọ́n bí kan lé ní tó bá fẹ́ ṣe kíníkan tó ní kíní yóò dáa nígbà wọ́n fẹ́ àwọ́dù kọ́ntrátì kan ọ̀kan tó wá dúró wọ́n ní èmi ò nígbàkẹ́ inflate owó owó kọ́ntrátì ṣe èyí tẹ́ ti fẹ́ jẹ́mbẹ̀ wọ́n ara ẹ̀ ní jẹ́mbẹ̀ mi náà ní jẹ wọ́n ní wèrè ní kò ní jẹ kò ní jẹ́ kẹ́lò bí jẹ àbí àwùjọ ibi tó ti bẹ̀rẹ̀ ní pé àwọn èèyàn kọ́kọ́ rá burúkọ́ kọ aburú di pé kìíní ẹ̀ e wá ń deteriorate ìwọ́n ń bàjẹ́ sí ìwọ́n ń bàjẹ́ sí ìwọ́n ń bàjẹ́ sí ìwọ́n ń bàjẹ́ sí débi pé ẹni tó bá tún wá lóun fẹ́ kọ́dà kò kó aburú o òun ò kó aburú tiẹ̀ o àmọ́ kan lé èmi ò ní bá wọn ṣaburú ẹ̀gbọ́n òun ò tó sọ pé ẹ má ṣe tẹ́nìkan wá dúró pé ẹ má pè kàn mí èmi gbogbo rọ́lọ́kátọ́ wọ́n sì tún gbógun tí òun nìkan wọ́n tún mọ̀ bàjà wọ́n lò lẹ́ni mi àwọn kò fẹ́ progress fáwọn nítorí ó ti worst ní situation yẹn ti worst níbà ẹ̀kọ́ jẹ́ mẹ́lá fi yàlọ́bẹ̀ òun pé àwọn èèyàn rí àtẹni tó bá fẹ́ rìn lánàá àwọn èèyàn rí tó bá tẹ́lá burú yóò mọ̀ pa wọn kò ní lè farada in tó bá ti takò ìlànà tọ́lọ́ ọ̀sọ̀lànà tàbíwà mọ̀kànlẹ̀ sọ́lọ̀lọ́ bákan náà láta tó kọ́ nínú tẹ̀yí òun ni kọ́ìdà àwọn àpá tó ọ̀rọ̀ yìí tí a bá rábùrú méjì tó bá fẹ́ ṣẹlẹ̀ aburú méjì fẹ́ ṣẹlẹ̀ ìhùsìn lọ́pṣàn kíkan mọ́ ṣẹlẹ̀ ní méjèèjì unless méjèèjì ó yà ṣẹlẹ̀ ni méjèèjì ó yà ṣe kíni ó yà ṣẹlẹ̀ ni àbí the best tó lè ṣe ni pé kò díkan lọ́wọ́ kíkan mọ́ ṣẹlẹ̀ so àwọn àpá wọn ni instead yóò fi méjèèjì lẹ́ méjèèjì ṣẹlẹ̀ wáyìí tó bá tó kúfẹ̀ kan ṣe tó ń tí kó jẹ́ àbúrú náà tó tí kó jẹ́ kí ni àbúrú kọ́dírù ó rí pọ́fẹ́ gbọ́ kọjú orí lọ́wọ́ àwọn tálíkà àwọn aláìní àríbẹ̀ẹ̀kọ́ ó sì wò pé kó ń fi àlékù bá ọkọ̀ ojú omi yìí ó lóore tó pẹ́kọ́ sí kí ni ká jàgbà lọ́wọ́ ẹ̀ lọ kọjàgbà lọ́wọ́ wọn lọ ló bá fà lébùkàn so yíò fúyẹ́ àbí òfúyẹ́ òfúyẹ́ láàkátà rí múnú ìtàn ilẹ̀ bákan náà láàká mítà tó rí mú òun ni pé ó ṣe é ṣe o èyẹ́ lè rí nǹkan ní lábù tí ó sì jò rí bákan náà kìí ṣe ohun tó bá hàn síyàn lábúrú lábúrú o kò sí gbogbo táwà bá rí lábúrú lábúrú àwọn Yorùbá máa ń sọ kìíní kan ọ̀rọ̀ ní o àmọ́ 99% Yorùbá ò gbọ́ 99.9% mo tún fi mo tún fi point 9 sí àbí 99.9% Yorùbá ò gbọ́ àmọ́ ọ̀rọ̀ ni lọ́dẹ̀ tó bá gbàgbọ́ yà àkídà wọ́n ní Ọlọ́run ò ṣe bí o ẹ parí ẹ̀ ìrẹ ló ń ṣe wà láyé Ọlọ́run ṣe bí ìrẹ Ọlọ́run ọ̀gbọ́ ìṣúnmọ̀lélà

ẹ̀tọ́lọ̀wọ̀ alẹ́gọ́lá bá pọ̀ ọmọ rẹ̀ ó lè jóre fún àbí yorùbá ni yorùbá wà tún sí ọlọ́run ṣe wí ìrẹ́bíṣẹ́ ọlọ́run kọ́ ló pa ọmọ àbí òtọ́ yorùbá gbọ́ yé náà nítorí pé wọn àkídà nù fún wọn àbí àkídà ṣe kí ni ó nù fún wọn illa man rahima rabbi afẹ́tọ́lọ̀ àrẹ́tọ́lá bá kẹ́ nínú Yorùbá o ní ó mọ̀ pé Ọlọ́run ṣe bí tòótọ́ ilé Ọlọ́run sí nígbàtí Kọ́dírù mọ́mọ́ tó pa àbí ibi kọ́ lójú Musa ṣébi kọ́ ni ibi lójú ànábì Musa alayhi salam ìjẹ́ ní ti pàápàá fil haqiqa ìjẹ́bi

والله يعلم wa لا تعلمون. ta'lamun ọlọ́run bá ní kí ọlá ní ibi ta fẹ́ lò gangan ọlọ́run ni ẹ lè kórìíra nǹkan mí kẹ́yìn wò pa burú ni wa khairul lakum tó sì jẹ́ kóore ní fún yín wa asa an tuhibbu shay'an ìgbà mí ẹ nífẹ̀ẹ́ gan aburú ló sì jẹ́ fún yín Allahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́run ló ní mọ̀ ẹ̀yin ò mọ̀ kankan kò sí kankan nínú mọ̀ lọ́dọ̀ ẹ̀yin ò mọ̀ ojú mọ́kọlùgí lójú tọ̀dọ̀ ẹ̀yin ọlọ́run gangan òun ló ní yìí ni ìntó dáwà kàkó oore ó lè jẹ́ sábàbí aburú fún wa o abẹ́yìn ọmọ ni ń tàwà kàkún kí ni oore ó lè jẹ́ sábàbí aburú fún yàn ń tàwà tí kàkún aburú gbà mí ó lè jẹ́ sábàbí oore fún so ara wọn kátà fẹ́ mú nínú tàyẹ̀ nù mọ̀rọ̀pẹ̀ àti mọ̀ tù àti mọ̀ mọ̀kítà ti pààyọ̀ àbí bákanáà nínú àwọn ẹ̀kọ́ táàkùn rí kọ́ nínú ni pé tọ́lọ̀ ọba àlíkọ́lá bá nífẹ̀ẹ́ àwọn kan nínú ẹrú rẹ̀ lẹ́bà ní Muhammad sallallahu alaihi wasallam ṣe sọ ibtalahu yóò fi àdánwò yóò ṣe gíní yóò fi kàn wọ́n àwọn òbí ọmọ tí kọ́ dìrò pa ọlọ́ọ̀bà àlíkọ́lá nífẹ̀ẹ́ onífẹ̀ẹ́ wọn ó nífẹ̀ẹ́ wọn onífẹ̀ẹ́ nítorí pé kò sóbi tí ó wù kí ọmọ ń gọ́sẹ̀ gíní kó kú lójú òru kó ń gbọ́mọ ọmọ sí àmọ́ lára ìfẹ́ tọ́nà ọba lẹ́gbẹ́lá nífẹ̀ẹ́ sí wọn ní kó ṣe kí ó fàdánwò pípọ̀ ọmọ nǹkan wọn bákanáà èyí Ntuli nke a dánwó onyeokwu nfọwọ adịka n'iwájú ọlọọ. E lecheta ala m ịkọ tiri n'inu nta ya Bakana, laakami tafu, leeko, n'ibigari onigbete ya na ba ni iwo to si mọ pe right milele ịklaimu e o. Be ni, maseke ni, madafe o. mọ́ dákẹ́ o tí nǹkan bá jẹ́ ráìtì rẹ̀ kó ṣe kíni bèèrè fún bèèrè fún nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé ní wọn mẹ́ẹ̀tọ́ débi tí wọ́n ti ẹ̀ bèèrè fún ọ̀pọ̀lọpọ̀ mẹ́ẹ̀tọ́ àmọ́ dákẹ́ kò lè bèèrè àmọ́ ara wọn kan àwọn mẹ́ẹ̀tọ́ wọn fẹ́ bèèrè àmọ́ tó pàwọn kan sàlátọ̀ ọ̀rọ̀ lábàwọn àbí wọn lè ṣe kíni wọn lè béèrè nítorí pé ọwọ́ wọn tí tè kúdà bí Yorùbá wọn lè béèrè ikú tó pa bàbá wọn àmọ́ ní ṣókí òun ni pé tíyàn bá mọ ẹ̀tọ́ èèyàn tíyàn sì lẹ́tọ̀ lọ́dọ̀ èèyàn tíyàn béèrè rẹ̀ annabi Musa alayhi ó sọ fún Khadiru ó ní kí ó ní látàkọ́ta aléyìí

aláì mìskìnì mímí kí mọ́ bà fọwọ́ kàn dí ibi kí mọ́ bà bá imé mẹ́ dákùn mẹ́jẹ tí ọlá lè jọjọ́ mẹ́ta ìtorí ọlọ́mọ bẹ̀bẹ̀ ní ó lè bẹ̀bẹ̀ fún tàkó bẹ̀bẹ̀ nù ó yàtọ̀ sí pé kò fún tàkó ọlọ́run sọ fún wa pé fàábà ọ̀ áyùdá yìí fún ohun àwọn kọ̀ ni wọ́n yà ní bẹ́ ayọ́ àgbà àfẹ́ àfúnyín lànàbì Musa náà ṣe ń béèrè ẹ̀tọ́ nítorí pé ànábì Musa gbọ́ fíkíù yé sọ̀rọ̀ pé fíkíù lọ́nà fínà ànábì Musa tẹ́lẹ̀ ṣẹ̀rí àwọn fínà ànábì Musa ó ń gbọ́yé ó ń béèrè ẹ̀tọ́ rẹ̀ bó ṣe jẹ́ pé àwọn sọ̀hábà ní Muhammad sallallahu alaihi wasallam táwọn náà bá wọn aráàlú kan lálejò tún wọn gbà wọn lálejò jẹ́ arántí àdísì Muslim ó dàgbó wà ní Bukhari náà bàtọ́ bá wọn lálejò wọ́n ní wọ́n parẹ́ ìjọ wọn lálejò àwọn wà lọ wábì kan jù ejò wá ta àbá kèkè ni ó bá ta olórí wọn gbogbo tí wọ́n mọ̀ wọ́n lò kò bá mú ah, àwọn tí wọ́n tàbí ẹ̀lẹ́ láàá tí lọ kúra bá lọ bẹ̀rẹ̀ ní sọ̀hábà ló bá ní òun lóòrò ìjò lọ́wọ́ tó lóòrò ìjò lọ́wọ́ tó ẹwọ ìmọ̀nà àwọn sọ̀hábà sọ̀háràlá àti ìdúró lóde wọn nítorí pé àwọn nǹkan yìí dédé ṣẹlẹ̀ àwọn nǹkan yìí dédé ṣẹlẹ̀ ní ma ń ṣẹlẹ̀ pẹ̀lú ìfaragbolẹ̀ tẹ́lẹ̀ ọlọ́ba faragbolẹ̀ tọ́lọ̀ ni àti ìfẹ́ tọ́lọ̀bà ní kọ́lá ní sí wọn àti ìyọ́lọ́bà ní ọyọ́nú sí wọn ni ó sì fi Suratul Fatiha Suratul Fatiha ó ké sí ejò orójò sì lọ àmọ́kílósí ó bèèrè ẹ̀kọ́ òun làwọn oníjálàbí àwọn aláìníkan ṣe nínú sọ ìbùkárí sọ ìbùsùn tí wọ́n ti ká gbogbo yìí tó wọ́n fi iṣẹ́ mẹ́wọ́n fi ṣẹ̀rí fáwà láwọn náà ti ká gbogbo àwọn kẹ́kọ́ táwọn náà lò tí wọ́n tẹ̀lé o afàrọ̀ àìtàmẹ́lẹ̀ tákàdà ìlàhà la ilaha illallah ah kò sí tó burú tó tó tó fẹ́nu láyé ọ̀láì kò sí nǹkan tó burú tó tó ìfẹ́nu láyé tó ní méjì àwọn fẹ́ lẹ̀rí lórí jálàbí àdísì ni ó mú wa àbí ó fẹ́ lẹ̀rí lórí jálàbí ẹwọ́n ní yẹgẹ́yẹ bẹ̀rẹ̀ òdá àwọn sàbí kan gbé àwọn àfáà ní irọ́ ni wọ́n ní ọyẹ kí wọ́n gbà wọ́n lálejò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n ṣe wọ́n lálejò tẹ́lẹ̀ kan fún wọn lóúnjẹ wọ́n wẹ́kọ̀mù wọn kan ti bùn kan fún wọn wọ́n ṣe ohun làwọn sàábí òṣè gini náà ṣe béèrè ẹ̀tọ́ lọ́wọ́ wọn náà fi gbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn bàtà fi rọ́rà ní Muhammad sallallahu alaihi wasallam bàtà bìbí sọ fún ọgbà ayé jẹ́ mẹ́ẹ̀tún fún ẹ̀mí àtàwọn ọmọ gbà lábẹ́ ilé yìí ó tó sọ fáwọn náà pé káà náà ma gbàlejò anábì Ibrahim ma gbàlejò àwọn sọ̀hábà nàbí àwọn Muhammad sọ́sọ́lá ma gbàlejò àwọn sọ̀hábà nàbí ma gbàlejò kọ́rà anábì ma gbàlejò ma gbàlejò àwọn èyàn tó wà láti àwọn sọ̀hábà ma gbàlejò kọ́dà àwọn sọ̀hábà ma lọ ń bára láàrin tọ́mẹ́ta náà so láàrọ̀ ẹ̀kọ́ tí àtúnrí kọ́ níbi ìtàn ènìyàn bákan náà <coughs> lára àwọn kan mítà fún níbi ìtàn yìí kíyàn nífẹ́ àwọn masàkí àwọn fòkọ̀rọ̀ àwọn àìtàà kíyàn nífẹ́ wọn ẹwọ́n ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ àti ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ àti ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó ṣẹlẹ̀ sáàrántí ìtàn tó kọjú omi àti ìtàn tó gírí kí ni méjèèjì ń padà lọ bá ìlànà aláìní ni ìlànà ọmọ òrukàn ni ìlànà masakina fukọrọ ni ìmọ̀ sáré alàbẹ́bí sọ́rọ̀ sọ́rọ̀ sọ pé àsáàrí alàlármálá wàlmẹ̀sàkín ẹni tí bá ń pọ̀ṣẹ̀ṣẹ̀ tí ń sáré tí ń tẹ̀gbìyànjú tí strọ́gù lórí àwọn ọpọ́ lórí àwọn ọmọ òrukàn lórí àwọn aláìní anábi ni sallallahu alaihi wasallam kí ni parí àdíjì gẹ́gẹ́ bẹ́ẹ̀rẹ̀ tí ń jagun sójú ọ̀nà tọ́lọ́run ni abẹ́rin tí ń tí lóru tí yẹn náà fílà abẹ́rin tí ń fọ̀sán gbáwẹ̀ bákan náà ọlọ́ọ̀bá ní kíọ́lá ọlọ́ni àwọn ọlọ́ni ká bẹ̀rẹ̀ sí dára táwọn ohun kan àwọn aláìní ara àwọn ẹ̀kọ́ tí a kọ́ nínú tàn yìí nìyẹn bákan náà lára ẹ̀kọ́ ta tún nínú tàn yìí òun ni pé alìjẹsà min jíǹsì lábẹ́lì ọlọ́wọ̀n bá lẹ́kọ́ láyé rú dára bí ẹ̀bá ṣe ọlọ́wọ̀n bá lẹ́kọ́ lọ́mọ́ sẹ́yàn lẹ́sìn ẹwò nígbàtọ́wọ́ ọlọ́wọ̀n bá lẹ́kọ́ yóò sọ ẹ̀rí ńlá tó ń eh, fi mọ̀ ògiri láì gbòó fún annabi musa aleyhisselam ó ní àwọn ọmọ òrukàn àbí fàkálẹ̀ lòrò àrẹ́yìn yẹ̀tì ìbẹ̀yìn àwọn ọmọ òrukàn méjì àwọn náà ní àwọn náà nílé ohun ìgbàtọ́wà parí àwọn kan ó ní wàkánà àbúrù máa sọ́lẹ̀ àà pé bàbá wọn jẹ́ rere níbi àwọn àfà sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n ní a jẹ́ pé ọmọ lè rẹ́sàn dáadáa ó lè jẹ àǹfààní dáadáa tí bàbá rẹ̀ bá ṣe àbí àfà sọ lórí ẹ̀ wọ́n ní a jẹ́ pé ọmọ lè ránfààní látara tí bàbá rẹ̀ bá ṣe nítorí pọ́lọ̀ ọba nìkan lásọ pé wà kánà àbúhùmá sọ́ọ̀lẹ̀há nítorí kí bàbá àwọn èèyàn ni ilé ìtún sọ fún wa ń pé a jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ èèyàn dáadáa káwọn ọmọ tó wọ́n lè bá lè jàpá ní dáadáa wa nítorí pé lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ fẹ́ jẹ́ èèyàn dáadáa mọ́ àbó fẹ́ jàpá ní dáadáa táwọn èèyàn ṣe kalẹ̀ nínú ìlú tàwà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti rá ìsìn láre wọ́n ti rá àmọ́dá ọlọ́run láre wọ́n ti rá ìwọ̀ ọlọ́run láre wọ́n ti bu omi ìmọ̀ wọ́n ti bu kúrú wọ́n ti bu ìfaragbolẹ̀ fẹ́sìn wọ́n ti fọwọ́ kékeré mú lórúkọ pé àwọn bàbá àtàwọn ti ṣiṣẹ́ ìmọ̀ lórúkọ pé àwọn bàbá àtàwọn ti faragbọ́lẹ̀ fẹ́ kalẹ̀ àwọn bàbá tó wá ìwò mọ́tọ́lẹ̀ lẹ́sìn ni òun ló fà òun ló bá òjò ìjẹ́ débi pé tẹ́lìkan bá ń kéde mà bí tẹ́lìkan bá ń so tó báwọn èèyàn wọ́n ni agbolé ìbò ló ti wá ọmọ mata ni wọ́n lú yìí tí àwọn bá ti wájá àfà ni tí bàbá ànábì àfà ni náà tí bàbá ànábì àfà ni àwọn <laughs> bàbá nẹ́bí Ibrahim kọ sáàpá rẹ̀ náà láà subhanallah ilé ìtì sàkóbá fáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ilé ìtì sàkóbá fáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ tóun ti pálàwọn bá nìkan láàmà ń san ọmọ lẹ́sàn dáadáa látara dáadáa tó bàbá rẹ̀ bá ṣe àmọ́ yìí jẹ́ ìhun ní rárá o nítorí pé nùsọ́rọ̀tù lọ́wọ́ yìí báyìí ọlọ́ni wàlàrí na àmànù wàtàbàáìtùhún ògbèyàtùhún bí ìmáàn àbí ọlọ́ni àwọn tó bá kọ́ náà bá kọ́ àwọn èèyàn rí àwọn olùgbọ́gbọ́ dáadáa táwọn ọmọ ọmọ àwọn láti kí ni àwọn àádáwọn pọ̀pọ̀ àwọn bàbá wọn tó ṣe dáadáa àwọn náà bá ya pápọ́ ọlọ́ọ̀kún wọn lọ́kọ̀ọ̀kọ̀ ọlọ́ọ̀kún àwọn lọ́kọ̀ọ̀kọ̀ níbo láti lọ níbi ẹ̀kọ́ tá a níbi ayà yìí ó ti ṣe tó pọ̀ ẹ̀rìn káàkiri àwọn onúlù ìmọ̀kéwú èyí ó fẹ̀lẹ̀ fún fún ìmọ̀kéwú nínú ìlú yìí bẹ́ẹ̀ni àwọn tó ń pàpọ̀ mọ́ra mọ̀ nǹkan kan sílẹ̀ subhanallah níbi táyì bá ti ń wòrá yíwò pé ah, kí mọ bẹ̀rù bí mo ti fẹ́ sọ̀rọ̀ tó pé kò sí nǹkan lẹ̀ ló mọ̀ níbi táyì bá ti wòrá ẹ̀ bẹ́ẹ̀ tó ti ń wò pé ó ah, ìgbọ̀nà oh, mọ́ sọ ọ̀rọ̀ yìí nítorí pé èmi ò sọ ní mímọ̀ níbi táyì bá ti wòrá rẹ̀ bẹ́ẹ̀ tẹbá wá dáwùjọ bí táwọn nǹkan tí ń fọwọ́ lálẹ̀ mọ́ pé mọ́ ń bẹ lára wọn tẹbá gbé wọn yẹ̀wẹ́ wà pé subhanallah subhanallah tó ń ta ìmọ̀ kankan mi yìí mo lè dúdú mọ́ fọ́nkẹ́ kẹ́ẹ́sẹ́ pé ìrántọ́ pọ̀ nímọ̀ lọ ń wí o ẹ̀gbọ́n táwọn wí kò tí pé ìrántọ́ pọ̀ àwọn tó ń pẹ̀pẹ̀ mọ́ra mọ́ táwọn èèyàn ń ṣe ánàkúnmùlọ́ fún àyàkúnmùlọ́ tó fẹ́ mọ́ ìdójà fáwọn ìzẹ́rò wọ́n fẹ́ mọ́ lápẹ́lẹ́ àwọn olùmọ̀ wọ́n fẹ́ mọ́ gba wọ́n fẹ́ mọ́ jẹ àǹfààní àwọn olùmọ̀ wọ́n sì fara gbolẹ̀ fún ìmọ̀ subhanallah àmọ́ wọ́n fẹ́ mọ́ lórúkọ àwọn olùmọ̀ àwọn tó ti fara gbolẹ̀ fún ìmọ̀ ṣáájú ní mọ́ ṣe níláàánú fún ìlú subhanallah

àwọn ọgbẹ́ bá gbé eh, ìwé ìwé làá lọ náà ilé ìwé làá lọ náà àbí àmọ́ alẹ́lẹ́kẹ́ náà o <laughs> náà àwọn tó yí pé láti ìgbésí ayé wọn

àmá tí ò bá yé wọn náà wọ́n lè mọ̀ yé wọn nítorí tí ó sọ pé kò yé wọn tó yé náà ni nítorí tí ó àtẹ́sì mọ̀ gbọ́dọ̀ jẹ́ tó náà nímọ̀ kọ́lọ̀bà àdébára mú ṣàánú àwọn kan máa ń kòwé ìkan tó pọ́pùlà báyìí wọ́n máa ń sọ̀rọ̀ ìkan tó pọ́pùlà báyìí wọ́n ní àwọn kan lọ́jọ́ kan bó tẹ̀jẹ́ kí wọ́n ti ẹni wà láwàá wọ́n lọ wá kọ́ sí ibìkan ilé oúnjẹ wọ́n ní wọlé wá jẹun àwọn bàbá yí wọ́n tí ó ti sán kalẹ̀ fún Subhanallah wọ́n àwọn bàbá yí tí wọ́n ti kí ni wọ́n ti sán kalẹ̀ fún èyẹ́ sàmà jẹ́ bó ṣe wù yí àá ó Subhanallah wọlé wọ́n bá jẹun orí ó bá ká ó bá gbọ́ra nù alhamdulillah ọ̀rọ̀ àti sọ kàrẹ fún wa ó fẹ́ jáde wọ́n bá fa lásọ̀ ó ní sanwó ní ràá ẹkàkọ́tẹ́kọ́ ó ní àwọn àti sọ kàrẹ fún wa subhanallah ó ní ẹ̀ẹ́ àwọn àti sọ kàrẹ ó yá ìwọ́n náà sọ kàrẹ fáwọn ọmọ rẹ̀ náà ẹ̀yìn náà sọ tàwọn ọmọ yìí torí inú ti ẹ́ dùn lé ní pé oúnjẹ àǹfààní tàbí bàbá yìí tó sanwó kalẹ̀ fún yín ó yẹ wọ́n náà sanwó kalẹ̀ fáwọn ọmọ tiẹ̀ náà ọ̀rọ̀ yìí tí máa ń dùn mí fún ìlú yìí bí bọ́lọ̀ ọ̀bà ṣe fún ọmọ wọ́n ṣègbìyànjú tí wọ́n lórí ìmọ̀ nílùú yìí awátẹ̀ ibi ẹnikálukú wá náà fítàwà náà ti wá ẹnikálukú náà tẹ́nikálukú náà bá wòye yóò rí pé àwọn kan wọ́n náà fara gbolẹ̀ tí Islam fi múlẹ̀ nínú ti wọn àyíbẹ̀ ẹ̀kọ́ ni yóò rí pé àwọn kan náà fara gbolẹ̀ tí ìmọ̀ fi jẹ́ ìmọ̀ nílùú ti ẹ̀ náà yóò rí pé àwọn kan Islam ṣe jẹ́ Islam láyé tó náà ti wá bóyá wá láti lọrin àbọ̀ wá láti bòmí àwọn òṣèré rán fún ma wọ́n bá iṣẹ́ ìtàwọn ẹni ìṣáájú yẹn jẹ́ nìna ọ́ akànfẹ́ mọ́ jẹ́ orúkọ lásán àwọn bàbá àti wá ti ti kíníkan àwọn bàbá ọlọ́kọ̀ wọn ké wọ́n lọ bàdàn àwọn ọlọ́kọ̀ wọn ké wọ́n lọ kíníkan ọlọ́kọ̀ wọn ké kíníkan ọlọ́kọ̀ wọn ké àwọn àti wá ń pẹ̀yìn ké lè jù opposite reverse is the case subhanallah wọ́n ti bógún àwọn bàbá ìjẹ́ náà wọ́n ti bá jẹ́ subhanallah kí ló mú wa lọ bẹ̀ẹ́ òun ni pé tí wọ́n bá jẹ́ ní dáadáa fìlọ̀gáàlì ọlọ́mọ̀bá ìbára mọ́ fi ń sọ ẹ̀san fáwọn ọmọ àti àrọmọdọ́mọ rẹ̀ ẹwà náà bíwá ìwọ̀ ìbára sọ ẹ̀sára pàtọ́lọ̀mọ̀bá ní kí ọlá ní níṣà ìlúkàlì ní àti ìmọ̀ ó ní wà ní gbogbo ìjà ti ọlọ́mọ̀ dápàá sàrọmọ ní náà bẹ́ẹ̀ ọlọ́run ṣe tó sì yàn ọlọ́run ṣe ẹjíkẹ́ ní kálùkù wà lẹ́jíkà náà jẹ́ ní ire bí wọ́n bá ti ẹ̀ lẹ́ni ire kó bí wọn kalẹ̀ tọ́rọ̀ sí ní kí wọ́n jẹ́ ní ire ìwọ náà jẹ́ ní ire kalẹ̀ fáwọn tí wọn náà tí a mọ̀ rí kọ nínú tàyí o ni pé ọ̀rọ̀ kọ̀kọ̀ ọ̀rọ̀ ìmọ̀ kọ̀kọ̀ ọ̀rọ̀ lọ́lọ́wà ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀kọ̀ ìmọ̀ kọ̀kọ̀ ọ̀rọ̀ lọ́lọ́wà ọ̀rọ̀ ẹnìkan lágbára lórí rẹ̀ o àpẹni tọ́lọ̀ ọba àlèkí ọlá bá fún àbí náà uh, ìmọ̀ kọ̀kọ̀ ọ̀dọ̀ ọlọ́run wà o kò sí lọ́dọ̀ ẹnìkan o afẹ́n tọ́lọ̀n bá nígbà bá ṣe kíni tọ́lọ̀n bá nígbà bá fún o àti ìwọ̀n ìwọ̀n bá tọ́lọ̀n bá nígbà bá ṣe kíni tó bá ṣíyàn nínú mọ̀ ẹwọ́n tó fi parí ẹwọ́n tó parí àyà àyà àyà 82 yẹn kí ló parí ẹ̀ ẹgbọ́ ó ní wà máa fa'altuhu an amri ibi ta fẹ́ lọ́nà kọ́lẹ̀rù ní kèésì kí mọ̀ kàn dédé sí gbogbo àwọn kìí yíò kèésì pé agbára mi mo fi ń ṣe ohun náà agbára mi kọ́ ló débẹ̀ ohun subhanallah agbára mi kọ́ ló débẹ̀ ohun èyí tọ́lọ̀ ń ṣíyàn ní ní ohun Allahu Akbar èyí ń ṣe kí ni ń ṣíyàn ní ní ohun òun lọ́wọ́ bá yára bí sọ fún alọ́wọ́ aristotle jean ọlọ́ni àwọn blame ṣẹfẹ́rọ jean alimul ghaib fala yuzhir ala ghaibihi ala ghaibihi illa man irtada min rasulin ayíbẹ̀ kọ́ ni ọlọ́ni òun lòun nímọ̀ kọ̀kọ́ òun ò sì fi rẹ ẹnìkan kan òun ò gbé lẹ́nìkan lọ́wọ́ òun ò gbé kọ̀ǹtró rẹ̀ òun ò gbé kọ́kọ́ rẹ̀ lẹ́nìkan lọ́wọ́ àmọ́ níwọ̀n bá ẹni tó ń bá fún nínú àwọn ẹni òun èyí tó bá sí àwọn lókù o òun ló fi fà pé àárí pé in tẹ̀lé immediately in tó tẹ̀lé immediately subhanallah in tó tẹ̀lé ọ̀rọ̀ ìtàn ẹ tó parí ìtàn ó ní relationship ọlọ́ni wà yes alóhùn ẹ̀kẹ́ andil andil kọ̀ndẹ̀yìn wọ́n pọ̀ wá bí ẹni pàtàkì kẹrì ìtàn ọ̀rọ̀ inú pàtàkì òṣòjú àdán Muhammad sallallahu alaihi wasallam kò ṣe kí ni kò sójú àdán Muhammad sallallahu alaihi wasallam àmọ́ náà fi màá náà nìyí ذلك من أنباء الغيب نوحيه إليك eléyìí náà min àǹbáyí al-ghaib ọ̀rọ̀ nípa nabi Musa àti Khadiru ọ̀rọ̀ nípa Dhul-Qarnayn nìyí náà min àǹbáyí al-ghaib ọ̀họ̀ lọ́wọ́ ilé ọlọ́wọ́ bá àríkọ́lá ṣe kí ni ó fi rán náà Muhammad ní sallallahu alaihi wasallam yóò jẹ́ kó mọ̀ yíwa pé ìnímọ̀ kọ̀kan amálára ọmọ kọ̀kan lọ́lọ́ sí ìran yìí yóò jẹ́ kí áyà eh, fún mẹ́nu sáàrùn ti kùmọ̀ yíò wá pé ńlá mẹ́ni tàdán mírọ̀ sólé ọ̀rọ̀ kọ̀kan ọlọ́nà ní o kí a wí ká tó bẹ̀rẹ̀ nígbà táfà fún parí wọ́n tún wí wí pé kó ní bídẹ̀ àkan mọ́ lo ọ̀rọ̀ kọ́dìrù ilẹ́rìí láti sọ pé òun nímọ̀ bàtẹ̀rẹ̀ nítorí pé ó sọ pé wà máa fà á tùrù àni

mélòó kọ́kọ́ nínú mẹ́kọ̀ọ́ la mélòó la sọ náà àtàwọn obìnrin náà o náà ah ó yẹ kẹ́ máa kà á náà àkókò 20 ọlá pé mo ti sọ pé 20 ní bẹ̀rẹ̀ ó wá mẹ́lú ọlọ́pẹ́ ọ̀pọ̀ ti rẹ́pọ̀ kò pé 20 náà náà ẹ̀ẹ́bí lónìí gbogbo rẹ̀ ẹ́ eh? 17 barakallahu fi kan gbà ó yá ó yá mọ̀ sọ́yẹ̀ ọ̀kọ̀kan ọlọ́wọ́ kùránì ọdí ti gbogbo ọkọ́ lórí ni mọ́ ọkọ́ lórí ni <laughs> no no no number one Allah akpa ẹgbà yìí wọ́n number two ẹgbà áyá ẹgbà áyẹ̀ tó nàbà ọ̀rọ̀ nàbà fọ́ kí ẹ máa sí ìrìnàjò lọ fún ẹ ti sọ́lẹ̀ kan nàbà bá kí ẹ máa ṣe sùúrù mọ́sílẹ̀ di mẹ́rin kí ẹ máa ṣe sùúrù pẹ̀lú náà di mẹ́rin jẹ́ àwọn tó bá jáde bí ọlọ́ọ̀bà wọ́n lè ṣe sùúrù tí ẹ máa bá ṣe rí àjò náà ọ̀yá a retí síìsì ọ̀hún tún ní kọwàá tí jẹ́yọ̀ sọ débi náà èyí tàà sọ tàà tí a bá fẹ́ sí ìrìn àjò tí ẹ̀mọ́ fi yá wọ́n ti fi kọ́kún fún àmì wọ́n ní ẹ̀bá fẹ́ rìnrìn àjò a sọ kó pọ̀ àmá lè yọ tán ẹnu kẹ́ lè mínà sọ àmẹ́ yìí padà sọ tó 20 ẹ̀hẹ́ wọ́n ti bìkan kún ẹ̀hẹ́ dára ló ṣe náà ọ̀rẹ́ àti gbọ́ yẹn fẹ́ bá náà ó náà wà lẹ́jọ ó ní mélòó náà ó ní mélòó báwọn ó ní mélòó ó ní tẹ́ náà ó ní tẹ́ lọ́yá ẹgbẹ́ ràn wọ́n lọ́wọ́ kò tí cooperative bá ok ibi fẹ́ mọ̀ tó lẹ́yìn ọ̀gẹ́ jẹ́ mọ̀ tó ọ̀yáyá tẹ́ ẹ bá nímọ̀ kan kí ẹ mọ́ gbọ́ pàgbára wọn lọ́pọ̀lọ́ ló ṣe fún un. bẹ́ẹ̀ ni ó yá ó ní tó ẹ̀. ẹ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ di thirteen. ayọ̀ ayọ̀ ayọ̀. jẹ́ pé fi bẹ́ẹ̀ fún wa ni. ẹ yìí o. Ah, I try o. Ọ̀tọ̀ àwọn try o. Kí ẹ mọ́ àpẹẹrẹ àwọn Ah, ẹ ti sọ yẹ. Ẹ ti sọ tátí lẹ ti wà. Kí ẹ mọ́ ṣe sùúrù pẹ̀lú dájú náà. Wọlé, wọlé, tátí lẹ ti wà now ó di fourteen ó yá ó yá ètò ó kú mẹ́ta. ẹ̀fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ̀kọ́ sọ́ lè ràn wọ́n lọ́wọ́ lẹ́kọ̀ọ́ mi lè òbí lè kéèyàn náà olùtàtẹ̀ ìsọ̀kọ́ ìdí sí nígbà tó fi eré bá bí wọn kọ́ náà láìpọ̀ sí eré hmm, ah <laughs> irọ́ irọ́ cooperative society. ìjẹ́ <laughs> ayẹ mọ́ràn wọn lọ́wọ́ miskin ẹgbà ó yẹ́kọ̀ ẹ̀kan ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀ jẹ́ lára rẹ̀ ní pé àwọn ọ̀sán ìṣẹ́ pé kákọ̀ gbọ́tọ̀ lásán káwọn ẹ̀kọ́ tó wà nígbà ah, ẹ̀fẹ́ rùmọ́ inú rùmọ́ wa ẹ̀fẹ́ rùmọ́ ẹmọ́rùn wọn Wọ́n gbà ohun, wọ́n gbà gbogbo ẹ̀. Ah! nínú àwọn ẹ̀kọ́ 17 tí a sọ a rí ẹnìkan tó sọ gbogbo ẹ̀ wọ́n sọ lórí láìwò kùránì dókítà ni wọ́n alá ẹni pé ẹ̀kọ́ nǹkan náà sọ nù tẹ́rí tó ń ti pé èèyàn nímọ̀ níbì kan ó tún wá mi subhanallah dókítà biochemistry àbí a tún wá sọ ẹ̀kọ́ 17 nínú ẹ̀kọ́ 13 wọ́n tún sọ gbogbo ẹ̀ Allahu Akbar barakallahu bi ẹ̀ na àbúsàrà mọ́ na olójò gúdì wọ́ọ̀dì lórúkọ Fatima mosque látọwọ́ ìmámù mọ́sálásí Fatima wọ́n ní fún iṣẹ́ eh, iṣẹ́ pàtàkì wọ́n ṣe tí lára wọn tàmọ̀ gáà ah! tó bá jókòó sí lẹ́kṣọ́ wọ́n jókòó wọ́n jókòó tẹ̀mí tẹ̀mí wọ́n sì jókòó pẹ̀lú tààràtààrà ilé ìmọ̀ sọ́bá rẹ̀ pé tí a bá jókòó sí wà sí kẹtẹ́gbà kan jókòó lásán kí ẹ mọ́ fi ọkàn tẹ́mọ̀ ṣe kí ni ẹ mọ́ fi bá lọ so ìwọ́n ní ká fún wọn Now, bismillah, thank you. Thank you. Thank the light.